Thank you. nínú ayé pé bẹ́ẹ̀ náà àwọn àtàjọ ṣe nínú àwọn àtàjọ jẹ́ ẹni tí ìtọ́jú wọn àwọn àtọ̀ wọ́n tún wáyé ọlọ́wà tó wà tó gbọ́dọ̀ tó wà ní ìgbàgbà lọ́wọ́ ẹ̀ òun náà là ní ọ̀rẹ́ ẹ̀. ọlọ́wà àdọ̀tẹ́ láwọn ti ní òfin fún wa ẹgbẹ́ ìlọ́ni kó wá ní pẹ́ tí ó jẹ́ ọ̀rẹ́ inú tòde rẹ̀ òun náà lẹ́nu tí ọ̀pọ̀ bá gbọ́ ẹni tó jọ́ta ọlọ́wọ́ ọ̀ wá pàrọ̀ ẹni tó pọ̀ lọ́wọ́. sọ ni wípé fún wọn náà ọba náà wà á jọ wà láwùjọ ọ̀kan náà ni. ìdí ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mi. wípé à ń ṣe eléyìí ní ti wípé ní à ń wọ́pọ̀ níbi aburú tó lè ṣẹlẹ̀ aburú tó lè jáde látọ̀dọ̀ wa òun ni à ń torí ẹ̀ tá a fi jọ ń ṣe pọ̀ sọ̀rọ̀ títà wá pọ̀ wọ́n tó àìsílẹ̀ wá eléyìí ò ṣe ìjọba tàbá ìwà òṣèlè àmẹ́lẹ́yìí wà sọ̀yẹ̀ náà kújíkújí wa wípé ní wá ṣe eléyìí tá a sọ yìí yóò máa jẹ́ pé pẹ̀lú ẹnu ni kò ní jẹ́ pẹ̀lú ìṣe ẹ̀gbọ́n yé kò ní jẹ́ pẹ̀lú ìṣe yóò máa jẹ́ pé pẹ̀lú ẹnu tó ewé mọ̀ ẹ̀rù tiwa náà. àti ìwọ́n mi ta wá pọ̀ nígbà tó wájú sí pé ó ti dandan fún wa. làwọn ìrànwọ́ wá tẹ̀lé. kó fi kan wo ẹni tí èdè rẹ rẹ rẹ kó fi òun náà tó dára tó wù yìí Ẹ bọ́ àti ìgbà. Kí ni owó mú ká kí ni wàá ajẹ ẹni tí ó dá wàhálà rẹ̀ lónìí. Ẹbí ìsáàmù wọn wá lọ́wọ́ lọ́wọ́ tó tó máa dá sí wàhálà wọn lọ́wọ́ rẹ̀. Ara ìgbà tí wọ́n jáde ìgbàlè lọ́wọ́ tó tó wà ní kókó tó wọ́n máa tó fẹ́. Àtàkùn mùsùlùmí ò mùsùlùmí ò lòdì lọ́wọ́ ọ̀kẹ́lẹ́ ní sábà nígbà wọ̀ ọlọ́run kọ́lá wà yìí púpọ̀ náà lùkọ́ àn bí báyìí ṣe. sábà lọ wọ́n lọ́wọ́ sórí àtọ̀tọ̀ ìgbà ayé àtọ̀tọ̀ bọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ìgbà rẹ̀ ọlọ́run yára rẹ̀ my شاء الله وما يتولون منكم فإنه منهم إن الله لا يعلم القوم الظالمين قال الله عليه وسلم قل إن ìgbésẹ̀ àti ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àti wà lábẹ́ káàdì náà kọ̀lẹ́. ṣùgbọ́n ní ọ̀dà ọ̀rọ̀ lọ́tọ̀ ó ní ẹ̀rọ fún wa ní ààbò rẹ̀ abẹ́ ẹgbẹ́ tó ti bá ọkọ̀ ààbò rẹ̀ yìí. Túnṣe ní ẹ̀rọ fún ààbò rẹ̀ yóò jẹ́ ìtọ́kọ̀ òkú ọgọ́rùn-ún tó pé káàkiri rẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ yóò jẹ́ káyà ọlọ́gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí òfẹ́ wọ náà ẹni tí òfẹ́ sọ́nà ní adò kọ́bẹ̀ wọ náà kọ́bẹ̀ wọ náà ẹ̀rù bẹ́ẹ̀ àwọn aṣọ lẹ́nu rẹ̀ pẹ̀lú ibi tó máa yẹ yá rẹ̀ àní à wọ́n máa lé fún wùsùn ní ẹgbẹ́ wọn lọ́rẹ̀ àní kí ni wọ́n máa tọ̀hún yẹn kọ́ra àwọn kẹta níbo àwọn kan mọ̀ yìí pé tí mùsùlùmí bá jẹ́ ọ̀kan wọ́n ní trọ́ọ̀tì nínú ẹ̀jú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn yòókù lọ ìyẹn làwọn àdàbí máa ń fi àwọn mùsùlùmí ẹgbẹ́ wa náà láti máa ń sọ ọdún tẹ́lẹ̀ bí ìdáàbò má pa ara ẹni ojú jẹ́ orúkọ rẹ̀ àgbà òun jẹ́ orúkọ pọ̀ ọ̀gá àgbà ìgbé ọ̀pọ̀ mùsùlùmí àbádọ́rọ̀ àbádámọ̀ rẹ̀ gbogbo tí ó kù nígbà wá ọdún ìgbà ọ̀gá tí tí ó fún wọn pọ̀ tó tó wá tẹ́lẹ̀ ọ̀gá wọ́n mọ̀ ọ́ wà nígbà tó wá jẹ́ ìdílé òdòdó lágbọ̀ọ́ àtọ́ ìdílé òdòdó wọ́n àwọn tí ó náà. kọ ọba àti àjọ rẹ yàtọ̀ ẹtú ní kókó bá mi ní pátá ọwọ́ ẹ̀rọ wà àjọ rẹ nìyẹn lọ́kọ̀ sí kankan láti wọ́n lẹ́sẹ̀ wọ́n tún ta ẹ̀rọ ní. kí lọ bẹ́ẹ̀ ṣe lórí ìgbésí ayé ara rẹ lórí ìgbésí ayé àwọn ọmọ rẹ lórí ìgbésí ayé àwọn ìyàwó ẹ lórí ìgbésí ayé ẹbí ẹ ọ̀yẹ́ kọ́ jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹlẹ́yìn ọlọ́wọ́ bá ti kọ́lá ní ọmọ ìyá bá wà láwọn ẹ̀kọ́ ẹni tó bá lọ fún wọn ní àlù rẹ nínú pẹ́rẹ́ kí lọ́wọ́ wí. tó ń dára wọn.

ọlọ́wọ́ àti ọlọ́wọ́ àti ìfọláṣọ nínú súra yẹn lọ sínú súra tó lè mọ̀ ntẹ́yìn náà nínú súra tó lè mọ̀ ntẹ́yìn náà ọlọ́wọ́ àti ìfọláṣọ lórí ẹ̀ níbi tó lọ́wọ́ àti ìfọláṣọ bẹ̀rẹ̀ rẹ̀ kí ló rí wọ́n yá ayé wà lẹ́yìn náà àwọn àgbẹ̀ Thank you. yẹ kó tó kó o ti di olùkọ́ àwọn ọ̀dọ́. pé ọ̀rọ̀ ìṣòro náà ó káàkiri náà mọ̀. eléyìí àwọn àgbà náà wọ̀ láwọn akẹ́kọ̀ọ́ mi àwọn ọmọ ẹni ẹ̀kọ́ tó kú náà tó ń gbélé lọ tó ń gbélé láàbùkù tó ń gbélé lọ. مسعوا من مخالفته وعذابه لمن والى اعداءه وآتى اولياءه عليه gbọdọ náà wà ní kọlá ó sì lọ́wọ́ wa ó wọ́ wa láyà níbi ìyá rẹ̀ tó wà fẹ́ni tó wá ya pa àbẹ tó pé kalẹ̀ bákan náà ìjà tí ọmọ àwọn àgbòkọ ẹni tó bá mú àwọn ọ̀tá ọlọ́run náà rẹ̀ àti ìyá tí ọmọ. bẹ́ẹ̀ sì ni ìlà tá الجنة أو إلى الجنة أو النار هناك ló lè nínú ìlú sí ẹ̀ka àjọ tó òkìrì kájú ẹ̀yìn rẹ bá wà ń kí ń bẹ̀rẹ̀ lẹ̀ wà. ọwọ́ ní iṣẹ́ ìpamọ́ nínú báyà yín àti iṣẹ́ ìṣàfihàn rẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ ọ̀wá. padà ọlọ wọn jà kó wọn lọ́wọ́ wọn jà kó wọn jà àwọn ọlọ́pàá ni wọn ti rí wọn tí wọn bẹ ti fẹ́ wọn ti fẹ́ tí wọn bá mú ọ̀daràn tí wọn bá mú ọjọ́ ọ̀daràn gbogbo tó dà rẹ gbogbo tó tún ṣe láti láti ọwọ́ ti gbogbo ìlú ọ̀rọ̀ tuntun màtà lẹ́yìn lẹ́yìn tí wọn bá tọ́jú ọ̀rẹ́ gbogbo tó gbogbo tó tí wọn bá tọ́jú ọ̀rẹ́.

ní ọwọ́ rẹ̀ pé bá gbèsè ìnà tó ṣe àjọ ìjọba rẹ̀ ṣe tó ń gbé ẹgbẹ́ yàrá tẹ̀síwájú. làwa máa tún tàwa kà í pé bọ́bá yóò yọ tọ̀ mú yọ bọ́bá yóò. الله أكبر. أه. gẹ́gẹ́ bó tó kalẹ̀ kọ́lọ̀ tó mú ìlà rẹ̀ kọ́lọ̀ tó mú ìlà àbáwa àbùdá ìlú rẹ̀ tó yẹ kó kó kó kó tẹ̀ mọ́. ọmọ pápá ti sọ ìwé káka sáré kápọ̀ àti ó tó tó kalẹ̀ lè kó àtọwọ́ bàbá

déédé lórí ẹ̀sìn rẹ̀ eléyìí tó jẹ́ sí lórí déédé ó sì fẹ́ sáfẹ́ kí ojú rẹ̀ síta lẹ́nu àwọn ọ̀sẹ̀ ìyẹn ní tí wà láyà tó wà olórí tí wà lọ ẹ̀rì kan sọ lórí orúkọ ní àbá tẹ̀síra àwọn ẹ̀yẹ ìdí ìtúta òkè níbi ìta ọ̀rẹ́ nípa nípa lè bẹ̀rẹ̀ ìyá ọlọ́run pẹ̀lú lọ́wọ́ ẹni táwọn olè lọ kó lè máa lè fi ìyá ọlọ́ ọlọ́wọ́ àti ọlá ti sọ ìyá rẹ̀ fún wa níbi àwọn àyàbá àlóyè àtijọ́ àtiwọ́ káwa àpáyà kámọ́kẹ́ta níbẹ̀ tó yẹ lọ sí ìyá ọlọ́wọ́ wa náà. àpẹẹrẹ ìrọ̀lẹ́ ọlọ́wọ́ a máa fi tẹ̀síìrì wa a máa fi kọ́ níbi iná lẹ́yìn olùkọ́ ló kọ́ ọlọ́wọ́ àti kàmáà ti pé àwọn ọmọ yìí lọ́la àpẹẹrẹ ọlọ́wọ́ pé àwọn àìsàn àti àjọ tí ọ̀rọ̀ pàtàkì àárọ̀ ẹ̀yìn tí ọ̀rọ̀ pàtàkì òde ìwọ̀n ẹ̀ rárá tó ra ní ìyàlẹ́ ọ̀ èyí tó wọ̀nyí. àti wọ́n àti ọmọ àdáyà àti ẹ̀rọ